Tọ́lá fi ọwọ́ jẹ́ wa orí kàányátà ní kàràtò àjọ́lá orí ìtọ́rọ̀nà wa kàràtò ju olóògbé àmàlọ́kàtọ́ wa ọjọ́ kàràtò ọ̀rọ̀ nígbàdà àgbà kàràtò bú kàràgbọ́ kàràtò olóògbé ọ̀rọ̀ kan wa ìwọ̀n kàràtò àjọ́ àbúrò. Àwọn gbogbo olóògbé yí kàràtò àlùgbọ́dá ìrìnkọ́ àlórí máa lọ dára ọ́ọ̀kì bí irú ní láàrí ọmọ kàràtọ̀ ayájáni ẹni bí àádù kàràtọ̀ wá mùsí alhassan alhaji riyadu haka bújí ń kwalo imam bukari malam muhammad rabiu wọn ni a kóyí kùránì wáyé tó abẹ́ra lè jí mọ́ lọ́nà tó kàràtí wá بسم الله الرحمن الرحيم والذين كفروا أعمالهم كسراب بقيعة يحسبه الظمآن يحسبه الظمآن ماء حتى إذا جاء حتى إذا جاء أهو لم يجده شيئا ووجد الله عنده توفاه حسابه والله سميع الحساب من الشيطان الرجيم من همزه ونفه ونفه بسم الله الرحمن الرحيم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 أصدق الحديث كتاب الله تعالى وخير الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور مهدفاتها وكل مهدفة برعة وكل برعة ضلالة وصاحبها في النار أعاذنا الله وأجرنا من النار أما بعد تقال المسلمون أحييكم بتحيات الإسلام تحية من عند الله مباركة طيبة وهو السلام عليكم ورحمة الله وبركاته إنني إسلامي كالندا عديه رمضان إنه لما وجو أولا أتيودو وابجو إيه ànáléjì mẹ́wọ́ láwánì ìrọ̀dọ́ 1436 ìyàtí déédé by gregorian calendar ìmínítì july 6th july 6th 2015 ràtúwádé àyà 40 ibi sóra jimá gidẹ́ sóra mọ́dúdún kí sóra tó nù annur amado nor ofane ofane wo jadu ngadu ni ngadu ane edo daka dini aje gbaun daka do ngabi ofane le ane dulu le adini taki anu buye le ojona adudu ki alole ki asu si un ko fane ya adini eh قد أنزلنا إليك إليكم نورا مبينا أتي نورا مبينا القرآن وفاني قوجات يردوني إلي نشرال إدمو ìpèsàdú ara tánì kò yí máa nì kókò ojú tákùn kí à ní kí ní ilé àdọ́mọ́ ìkùnà ní kókò tẹ́ ìlìmí kùnà nù òhánilẹ́ ẹgbẹ̀sí mọ̀dúrú ìtọ́rọ̀ ìkẹtọ́rọ̀ tó nóòrù rẹ̀ lórí èkì akọ́kọ́lá lọ́gbọ́n òfánì òfánì yìí kọjú adúmọ́dúnmù yìí kọ̀lọ̀kọ̀lọ̀ kékú ohun ìkọ̀kọ̀lọ̀ wọn ojú akọ̀fánì ládẹ́ aláhùn nóòrò samáwáti wà ọ̀r masalu nóòrì kẹmíṣkàtì fi alìmìsbá alìmìsbá ọ̀fẹ́ zuzájá ohun kàwọ́ ojú akẹ́nẹ́kì ojú rẹ̀ ojú rẹ̀ nẹ́kì òfánì yóò jọ́lẹ̀ náà akùsẹ̀ náà lẹ́ta dẹ́dẹ́ òyìnbó fánìkọjú àdùnwádùn yìí òde wọn lá ọ̀ka ní ara lẹ́dọ̀mọ̀ ẹnìkì máa nù fánì lẹ́nìyà ẹni lẹ́ òun ṣe nàkàyà ẹ̀yìn láìpẹ́ yìí mú ìṣẹ̀dé àkàyà ìhàmà àkàyà kìí á ní ẹ́ ولم يجوك وده الذين كفروا أعمالهم كسراب بقيعة يعصره الظمآن ماء حتى إذا جاءه لم يجده شيئا ووجد الله عنده فوفاه حسابه والله سريع الحساب أتريد أن يمن لنا كيالي وفانك الله دعائي با وفاني نشرب أن لنا وفاني كسبية yungbeni te katabia re eko narata na mbu wazi mbo mbu kolong yechita kufanya lagi wawe enele nolele enegi ma nolele ni ane doma ki kafiri wal Allah mu fana dumo mana fana tiwele ọma lẹ́kọ̀ọ́ fáànì yíkẹ́ ẹ̀dùnmọ́ ma òfáànì kọjú àdùnmọ́ ma ní ṣọ́ra kí á tọ́ọ̀bì kú gbòkì kóòdò ohun tí fáànì ma dúdú kí ẹ̀dáyẹ tó tọ́fík ẹ̀dáyẹ kí má tẹ́ tọ́fík ní kò ní ara tánà ní ohun tí ẹ̀dáyẹ tó ìsìdìlá ìyẹ́lẹ́tọ̀ ọ̀sẹ̀ kàràfíkú tẹ́mọ́rámi má lẹ́ni yóò jìjì rámẹ́ ilu bo kufa nile ma tumani kuma di ya subi mɛ ni ɛti ni kɛ mu ogbogaga education try what try ignorant ɛti ni kɛ ma kanyaki di ya subi ɛti ni kɛ mu ogbogaga kufa nile nya yi ya subi ma kɛ ko kufa nile kala akokɔ la ŋu mbɔ jẹ́mọ̀ gbòhánà lẹ́dùtù kọ́lọ́ kwé yóòdùdù sóra ẹgbọ́lá e ìdáyẹ́tò ìsìdẹ́rẹ́ ẹ̀lùkọ́jọ́ dé ìdòhun bílẹ̀ kwá tẹ gbogbo wọ́n láwọn nóòrò sàwọn wá ti yìí mbogi mama nuvane leni kisura yako kwa loyuni wal iyadu billah mm -hmm bó mama nufane yóò jọ ma nufane yé isilamu kọjọ ma domu man jijiwe alikalami e ma dẹ ŋalahu kan waya ya gidẹ yi dẹ olu jiwe gidẹ kumọkọ kiyamuya wa gidẹ is a shock ami scientist ami scientist biti biti especially abu osinology abu osinology. Farming marinology. It's a surprise, ma Biti, Biti. How come Mbuki name amotinology, Chubuki Numa, and Jibelogwa Mitiku, Iskulu Kamayake hii, ẹ̀hùn kìdúlú bí tèkú àmàyà sọ̀kà tó wé ábí tèkú jadẹ́ ábí tèkú jadẹ́ abọ̀gànà adẹ́ uma o obiegi ya koche uma iko na koche keme uki hadi ona kwe onajiji ule na ule duk uma ile madoki ocenology lagani ku marinology yate duki dogani yaji ukocha mengegi adogani aji anẹ̀ẹ́yáyí àbílẹ̀dọ̀mù inúọlá òbí anẹ̀ẹ́hù mílẹ̀ nàmí ni wọ́n yá kó mẹ́lẹ̀dọ̀mù rí amẹ́hùnkìdé hù mẹ́lẹ̀ kàmà ní dúnúdúnúdúnúdú àmọ́ ọlẹ́mà yá òyìnbókúrẹ́ àkùránì àti kí kùránì tẹ́tẹ́ kàtẹ́ fi ọjẹ́ kumayuza mi machinery mayuza mu computer mayuza mi submarine machine ami diapers ami sailors madini náà mọ ọkọ̀ tó yí ají ọkọ̀ yí submarine èkì àkó àtẹ̀kì ayọ́mi mi tí wọ́n gánà ají ọkọ̀ yí ají imú yóò mi mi gánà ají ají pẹ̀tẹ̀ àdẹ̀dọ̀ mánẹ̀ tí a tọ́ga ní ayé lálẹ̀ amẹ́wọ̀n àyà discover mọ́rẹ̀ àti èkè títí yẹ ìkúra nìyàn máa pàápà ọwọ́ àpọ̀ ọlẹ̀ tún bí èkó náà lé ọ̀gẹ̀gẹ̀rẹ̀ ọ̀gá ní tìǹkù ìṣẹ̀gbìtì kí ní gbogbo adé òjá ní ilẹ̀ kúrá ní ẹgbẹ́ lẹ́yìn kúrá mọ̀kàtọ̀ adẹ́yìn ní rẹ̀ ujewe ya nole tubi itukua etubi kone deu kila ilaha lao kimane ni etubi kone deu taki mamo yoni etubi kone deu taki chawa maudi ẹun káfírí ti rẹ́ẹ̀dọ̀ kì yẹ́ kí lẹ́ alẹ́ ẹtúbí kò nẹ̀dé òun lẹ́bà òjìwọ́ ẹtúbí lẹ́wọ̀n ọjọ́ ayádù ìsílẹ̀ ìdúrúgbẹ̀ ẹtúbí ilẹ̀ kìí ṣe ìtẹ̀kù òun ayálẹ̀ ìtúbí lẹ́ ọlùjìwé kìí olùgbòógì níbi ẹgbẹ́ ilé ẹran lẹ́dọ̀ oníṣàmì sáyẹ́ǹtì ẹni màá tẹ́tà gbọ́rọ̀ làgídẹ́ ẹ̀kọ́ lóòjá lọ níbi muhammadu anábì àdójá ní dẹ́sà tí bó bá yé lé dúró àmẹ́rú ayà lẹ́dẹ̀ أو كظلمات في بحر لجي يغشى موج من فوقه يغشاه موج من فوقه موج من فوقه سحاب ظلمات بعضها فوق بعض إذا أخرج يده لم يكد يراها ومن لم يجعل الله له نورا فما له من نور òyìnbó káàbìrì káàbìrì ti káàbìrì bọ́ọ̀lẹ̀ túbí yóò kí káàbìrì déhùn tàbílẹ̀kẹ́ múdà káàbìrì confusion kí káàbìrì déhùn gbogbo tàbí káàbìrì ti hù rẹ̀ dọ̀rí tàbí ìsìlámù ẹ̀dọ̀ kìí yóò àmọ́ ògújì yìí ẹ̀túbí kí wá gbà yí déhùn tàbí láìláìlẹ̀ láhùn kọ́ yóò wọn lẹ́nu aláwárí ìdíwọ́ wọn yìí ni àwọn kẹfùrù mọ́tò ó àgbẹ̀kẹ́ ẹbí ìwé káàbìrì ẹbí ìwé kọ́mẹ̀ṣúrì àmẹ́sù bí ìyá àwúyìngì kì mẹ́tì ìrìn yìí máa rí ṣe òrà dúró máa rí mú ìṣe òkúta máa rí ṣe èyí ìmọ́ni yìí ní mọ̀ àti ظلمات في بحر الجي ايو تيكو لو جيجي تيكو يكتنيو معنى ونيو تيكو ẹtẹ́lẹ̀ ṣúbí ẹbí ẹbí ẹnẹ́pá pó ilẹ̀ ká gbọ́kẹ̀ tí bí rojí yọ òṣì ìtẹ̀kúnlẹ̀ṣì kúránì àtàwọn rẹ̀ kúránì abáyà ìdẹ́ màtíkà gbákó jẹ́wọ̀n náà níbi rẹ̀ àmì àmáwájé àgbìyọ náà yí màálé òun náà máa yẹ ọgbé ajá dúdú rẹ̀ àmọ́ na bá láwọn dáyé àkọ rẹ̀ ṣubí ẹbà ìyàkí náà rí ìyàkí tẹ̀rí ìyà ẹni dúdú rẹ̀ báhàr ẹ̀rọ ti báhàr ó tẹ̀ torúlẹ̀ ó tẹ̀lẹ̀ orin ṣubé kìjàmí kìjàmáyá yìí máa tàbí òkùnmá wọ́n máa hìká nínú bèèlẹ̀ yìí hìká nínú àmọ́ pòfẹ́sẹ̀ kéyì má ọmọ alúgbèrú mẹ́jọ àti èyí ọ̀tàgàdà dínì fókè ẹ̀lẹ́gàjẹ̀ kọ́ ní kàmẹ́dó yìí ló dágìrẹ̀ ọmọ ìdíkọ́fà ẹ̀lẹ́gàjẹ̀ ọ̀tàgàdà dínì fókè àwọn máa bá náà dínì ńlá jù ewó kìsẹ̀dé confusion ọjọ́ ìmà ọlẹ̀ síbi pé ọjọ́ ayákòkọ̀lá ẹ̀ṣù bí égidé ó tẹ̀ mọ́jọ́ kọ̀lọ̀ ní iná ọdún bá mẹ́ níbi ibi kọ́ mọ́lẹ̀ mẹ́ka ṣe kí tètè tẹ́ ìkura ní tẹ́ ìkura na akọ̀lọ̀ fún ìpínlẹ̀ náà ìlú ga state of America kuna ki project madami e professor wa kene ne ki challenge ene ki dete changi chon ki project ojo chi en changi discover ki awaka yo wa discover ama yimejeji the salty ocean and the ordinary water ma malile omi yo memele omi yo nwi kama yile wa da wa emerge ma wa da manolama

Òwe àti pòfẹ́sọ̀ mẹ́rin náà ní ẹ̀kọ́ àkà rẹ̀líyọ̀n bó kẹ́ dédé kìí lẹ́nà mẹ́rẹ̀ tánà kan jẹ́ lọ. Bí rẹ̀líyọ̀n ní ẹlẹ́dẹ̀ mẹ́rẹ̀líyọ̀n of Islam, Abíyàkà, mẹ́ni mẹ́rọ́jẹ̀ bẹ̀rẹ̀ ní yẹ́ sàfíyà, bẹ̀yẹ̀ náà máa bẹ̀rẹ̀ dákùn lọ́yẹ̀ rọ̀rìyà fẹ́bi ayé àlá وبمعار يما برالو يبا بينهما برزخ أبدما دير إبريا إبا كتا بدما إبا كويلة تيه كوجون إتي أوتي لغو ياتي يوجيواني برزخ لا يبغيان أما يميجي ما دبا في ولا ما بيبيلن أو كاليات trespass to yẹn yẹn kejì ń yóò jẹjẹ lálẹ́ tí yóò wáwó yìí ní yóò wáwó yà lálẹ́ tí yóò wáwó jẹjẹ ní tí ó kọjú ẹ̀rọ gẹ́ni ti hà àmì àmì káfẹ́rẹ́ nípa ìjẹnu fẹ̀rẹ̀ ayé ààrẹ ìrọ̀bí kò máa tùkẹ̀ sí bá àmì kúrá ní bí wáyé wọn káàrọ̀ máa lé ọ̀tàkàdé rẹ̀ àmì kúrá bí wọ́n lé kìnnà lé káàrọ̀ ọ̀tàkàdé ètò nàìjíríà ẹ̀kọ́ suppose ọ̀tá ẹ̀dá ẹ̀tú bọ́ọ̀lù àmì ẹ̀kọ́ yóò kà ẹ̀dọ́mọ bá bàkọ́ yóò lẹ́ ẹ̀dọ́mọ tó ti ẹ̀kọ́ sọ pàtàkì ti rí tẹ́sì kì í hàn yìí ẹ̀yìn ẹlẹ́tí ọ̀tá ẹ̀dá ẹlẹ́tí ọ̀bẹ ẹlẹ́tí dé yàgbá yìí. We're looking at the internet, wonderful about Islam or wonderful of Islam ẹ̀yìn arúgbó màgò tó mẹ́ka pé mẹ́dínà dájọ́ kó náà ṣe france abọ́májọ́ ẹ̀rọ màmí nìkan lẹ̀ àmì scientist màló tó yálè òkè àmì astronaut ẹ̀ ló tó yálè yìí ohun màálíkà kó yá ní lẹ́yìn náà mú gbó méjì kó náà ṣe flash kó gbogbo flash pọ̀ nìyí lẹ́gbogbo tó yálè lọ́wọ́. ugbo nwune ya kwuru ya na-enyere ma gbó ìṣọ̀ gẹ̀gẹ̀dẹ̀ lẹ pàpàpàpà náà lẹ́dẹ̀ ọmọ àwọn òtò dàkọ́ àtẹ̀wọ́lẹ̀ ń gbò tó gbé ya gbó ń gbégbó náà nìdọ̀nù pàtó lè ìṣó yí kàába gẹ̀dẹ̀gẹ̀dẹ̀gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ẹ̀tẹ̀ eji ọ̀gẹ̀sí ọ̀gá nẹ́bí muhammadu náà ọ̀bọ̀yá yà lè dúró rẹ̀ sunita william sunita william an american lady mẹ ọdún kọta nẹ mẹjọ ló ti internet mẹ click sunita william an astronaut how come about sunita william ìdé àmì tí ìgbò mẹ́gbọ́ ẹ̀lẹ̀gbà ló ti rò jẹ́lẹ̀ àmẹ́nà owó òwò kìí ọmọlẹ̀ iná tó kì pẹ̀sẹ̀tẹ̀ olẹ́sẹ̀dẹ̀ religion of islam ewa ti wá gbá imagine islam àgbà tó tó gbójú àmọ́ àmá tún ọ̀pẹ̀lẹ́ ló ti rò jẹ́lẹ̀ sunita william ìdé yìí wọ́n mọ̀ ti yìí níta neil armstrong ò jẹ́ ní kíkọ́ yẹ́lá náà neil armstrong ò dé àmì astronaut gbóni ló tó yálè lẹ́kọ́ rẹ̀ ilé tìdí ò yálè òbí kí ìmàmá wọn gbèsè òdó yá ní ilẹ̀ yẹn tó dùn mà ní yẹrọ yá ní ilẹ̀ ohun ìnùkọ̀wà ti gbọ́ irun yálè ọmọ ìmàmá ojójú wọn inú gbogbo kìrìlẹ̀ kí mú yóyú kọ̀lá lẹ́ńsẹ́dẹ́ ẹgbà kìrì mísírà kìrìgbọ́ kìlà dáadọ́ ọ̀jẹ́ni dọ́ọ̀ ọwọ́ gidi ní gbọ́ máa dọ̀ yẹ káà ẹnkọ̀ gbọ́ yẹ́lì kò mọ́ ní kí ẹ̀sùlẹ̀lì ní ọlọ́run agbọ́ ìyá ní ìrí rẹ̀ ẹ̀hùn yà dẹ́ mẹ́ni ọ̀wọ̀ yẹ́dọ́ religion máa dọ̀ islam máa kílèm kí na níbi máa nẹ́ religion ilẹ̀ ìnáwó mara rọjọ́ maro ye masalati ona madola ma be ko ko religion ma ware ya ko mo agbon no je no ya le gbo ko ko lo ne du mo ne kita ba age ni e ko na agbon ya le ko ma ne ki explain ni de ami scientist ki wa ma ma ye ene ko na wale mi islam ba ri mo ban Allah akbar agbàṣẹ ọkọ̀ lẹ́gbọ̀n àdọ́ ẹ̀ndẹ̀ wọ́ta bẹ̀rù wọ́ta bẹ̀rù aṣáàdù ọ̀nà mọ̀mọ́dà rọ̀tọ́lúrí aṣáàdù ọ̀nà mọ̀mọ́dà rọ̀tọ́lúrí ayẹ́lẹ́ fọ́lá Ojú ọjọ́ jẹ ọgọ́ ni ni a gbọ́, ìyá jẹ́ àjẹ́kò mẹ́gbọ́ ló yá lè rẹ̀. Àdínì àjá wọ́n ti rẹ̀ bẹ̀ká dínì àjá tó bí ẹ̀. ẹ̀mà dí ni mi kọ́ jẹ́ dagmadi dẹ́kì mẹkáníkì kí bí i mẹkáníkì ó tẹ́ inú bókà kí yá kọ́ tẹ́ ìyá gbẹ̀rún ìṣọ́dọ́ mẹ́tọ̀ ọmọ dẹ́kì tẹ́rọ kí wà ti tẹ́rọ ìyá gbẹ̀rún inú bókà yá sọ́dọ́ mẹ́ta kì tó kọ́ jẹ́ mẹ́ǹsì náà náà bẹ̀rẹ̀ ní dújẹ kó yà ó gbò ìsọ́gbọ̀rẹ̀ nẹ́bí ọ̀bẹ nẹ́bí àkọ́rẹ̀ ní ìmú òkú gbogbo kì graduate kó ngbò ẹ̀kọ́ tẹ ẹ̀rọ yẹn lọ fún ọmọ tọ́sí àmì certificate yẹ ẹnu yẹn dí ní àbó àpàpìjà àti ẹlẹgbẹ́ ẹnukọ́ jẹ nù abudu kẹsẹ̀ ẹ̀ káwọn ọ̀rọ̀ ti rẹ̀ tọ́ ọjọ́ kí máa nẹ̀rẹ́ yóò dé wá. اسلام اسلام ইসলাম সজাগ কেউ আবলকে কাজে আয় ধোকে তাতা নমা গিয়ে রেজান রেনু آياتنا سنريهم آياتنا في الآفاق وفي أنفسهم حتى يتبين لهم أنها الحق أولم يكفي بربك أنه على كل شيء شهيد alawiani sanurihim ayatina mbo maju wa nabi muhammad wa nabi muhammad ki wala ne amre mi waro eba wawe sanurihim ayadu muma ayatina amadu ngawa kiadu ngakamola kene tu efoji ya tu enamon ile mbo mbo ni ọkụ anya dị fil afaki in the horizon ayadun ma ọ̀rọ̀ anya ayadun ma gbado yẹ́lẹ̀ báni wò fí àǹfòsì yìí adùn ma àwọn ma pìtì ma yẹ́dẹ̀ yúmàdó ọrụ kẹka exactly ma ní yúmàdó kọlọmọ ní àǹfòsì yìí jẹ́ra lẹ́gbàdo nínú ìgbọ́kùn mbọ́kì yóò jálè lúnà kí a fún Ama piti àmà pìtì dati lẹ́tẹ̀wọ̀n bẹ́ẹ̀ lẹ́yà gbóni ni kí maka kí medina ọjọ́ mdòmù má kàkí mdòmù má wọ́n fi hàn fún sìyìn ẹgbọ́kì pásítọ̀ lé kàbí ọmọ nílá ìlàlẹ́lá ọ̀jẹ̀kọ́tẹ́ òjẹ̀kọ́tẹ́ dọ̀hún ẹgbọ́kọ́ marman catholic ká ọ̀yà ọ̀bí ọmọ kùránì dọ́hún lagos oyè wà ní àránà ọ̀dọ́kẹ́ lókè lè gbẹ́pàá dẹ́ up till now miracle wọn mú internet bí On ọmọ akùnmọ̀ bí a On ọmọ christian ene roman catholic ma bí a tánẹ̀ kó kùrọ̀ àmì òdùkúrò kékeré tùyánwọ́dù wọ́n gbogbo pastor ma dán wọn kí wọ́n wá ṣàdọ́wà ẹ̀wọ̀n àwọn òwò kan lọ́dún wọn ẹ̀ẹ́dẹ̀rẹ̀ wọn gbogbo lọ́rọ̀ yìí ẹ̀ẹ́nẹ́gì bí ọmọ pọ̀tọ̀ akọ̀tí omi nínú òtẹ́lẹ̀ ń dàmà ilé yóò jàmí gẹ̀rú kàlá wọn mọ́dù tẹ̀kọ́tọ́gbò yí ọmọ alẹ́ mamudu tó bá mi surgical doctor sí doctor yà change emi ma tọrọ ma dàbí ogajẹ́ o ma mú gbogbo ọgbọ́ ọjọ́jẹ́ kọ yọ ọmọ ayé ma mú ńaríyàn ńaríyàn ńaríyàn ma ń wọ múnẹ̀ gbogbo múnẹ̀ ma ń da ọ anáyé ma ó gbáǹdè ìyá tẹ́gbàdì adìẹ ma kẹ́hùn gbáǹdè yìnbọn tẹ́ èkì yà wùdú orí wọn nù páyò tẹ́rì ọdọ́gbò bìí <laughs> odò ọjọ́ arìnrìn alápàá lẹ́bìn yá wò dú ọgbó yọ ma òun pa yóò tẹ́gì mọ́ ilẹ̀ bọ́pọ̀ ìwú ilẹ̀ ilẹ̀ mẹ́rù kẹ́ẹ̀dẹ́ yìí mami kẹ́ẹ̀dẹ́ yìí wọn lọ mami ìsìlámù wà. ẹni kan wọn kẹ́lá wá tó máa kẹ́lá ọ̀hún ìṣe wọ́n kọ̀ dẹ́ẹ̀bù ló pàkójọ́ pa lọ nà ẹ̀túbí kí káàkiri déhùn kí alẹ́ àdúnwà dúnkì máa ní ká bèrò èyú ní kí a gbà ní ọ̀lẹ́ ìhọ́yà bèrò èyú ọ̀lẹ́ ẹni kì í tá ìpókété tọ́ adága rẹ̀ mi ìyà àgbè ẹni rẹ̀ yóò yóò yẹ àgbà ní ọlẹ̀ túbí kí déhùn dákì máa gbà ní kí ó kà mẹ́ yú à amẹ́kì أسيدك كارو البهيك الروي سورة سورة النور ده من لم يجعل الله, الله له نورا فما له من نور أنك لما دوانا هني إبانو هانا النور إنك لا تهدي من أحببت ولكن الله يهدي من يشاء تدبل إنك ما نوانا لن كما دوانا هني قال لك ديهم يعني au kadhulumatin au ujiwe kaburi kitakite kaburi na chewa nyumimini au e duma kakima dede yugumeni kola meki akwepo yuni kitete yukwane didirini o e kakesu bile fi bahari esibi ekidegi teku yóò yìí mìíràn ní àti àmàjì mẹ́gínégíní mẹ́kọ́kọ̀ kẹ́kẹ́dẹ́ kẹ́kẹ́dẹ́ lójú yóò ọkọ̀ mẹ́ tí ó pọ́ kó mọ́ mọ́rọ̀ tọ́pẹ́ tí bá ní mẹ́wà tẹ́fẹ́tẹ́fẹ́tẹ́fẹ́ mẹ́kó dùn tí bá ní mọ́ ṣàmáyé lẹ́nu fìlbáàrí ẹ̀túnbí ọlẹ́gẹ̀ adéyìntẹ̀kú ló jíyí ẹ̀túgbọ́ ẹ̀nẹ́wẹ́lẹ́ lọ́kùnrin máa kọ̀lẹ̀ sí bí ilẹ̀ kálùkà ní afirka lókè sí orílẹ̀-èdè dẹ́ abẹ́hùnkì mọ́wá wọ́n bò ma yẹ̀bọ̀ṣẹ́ ọ̀rọ̀ mọ́wújú òkìkì dé ẹ̀ṣùbílẹ̀ òwúwú ìwọ́n ya boyú máa tẹ́ òwúwú lẹ́kì a a máa òwúwú kéré lẹ́ àà mìfọ́kì mọ́wújú ó yóò òwúwú lẹ́gẹ̀ òwúwú rọ̀múnà wọ́n ló yí min fawqihi sahabun ubi ko owu ki deju omi ki gba to jalo yala atele ubi ate owu le ape dudu ti po odoyun apa won date me yo lo gba ewon ti osu po ama ogi awon do hane hane kago hane le bo ki ko penetrate ti ńlá láwọn akàyìn yóò nà ilẹ̀ síbi èkìdé ìtẹ̀kúlẹ̀ òhòrò máa tó bàbúrò àkọ̀ọ̀kọ̀ bá òfin ẹ̀túbi àmà àmà ló jẹ́ ẹ̀túbi ó mẹ́ni ẹnẹ́gì adé ìtẹ̀kú òyìnwó àwújìyì ẹ̀túbi kí káàbìrìdé òun kì máa ní yíò ní ọlẹ̀ wúyì yẹ̀tú bí é kí káàkiri kìí ohun kì máa bá àgbàdí ní mẹ́ni rùlùmáàtù fọ́ọ̀kà bàbúrà fọ́ọ̀kà báwọ́bí ẹ́kọ́ nẹ́gidé ìtẹ́kúlẹ̀ ìzẹ́ àkọ́rọ́jà yẹ́dẹ̀ ooo tí ó kì mọ́wọ́ dúdú rí hàn jílẹ̀ lẹ́m yẹ̀kẹ́ yẹ̀rà kinigele wọn kakọ eh, lu kaduge yimi wa gore ememere lije jibenu kinigele nu noja noja sibi to ole sibi ki kabri de o ewu yanga mojo yuji jiri kabri ojiwe subi ki kabri gbe dini de wọn torílẹ̀ ọmọ àkàdé ọgẹ́dẹ̀ ìwé kò wáyé tá dọ̀rí wáyé ọwọ́ wọ́n tá dọ̀rí ìròyìn mi ọ̀nà ń ka kó odò òyìn àkìkì ìbá ọwọ́ kà wọ́kó ya rojí ìtẹ́lẹ̀ tòlùká ẹ̀ka káàbùrí gbére kẹ́ẹ̀gbúrẹ́ abẹ́ẹ̀rẹ̀ abẹ́ká káàbùrí kẹ́ẹ̀gbúrẹ́ agúnyìí ní gbọ́mù apá ma gbọ́rù màmàtá mẹ́rin ewé mi ọ̀rẹ́ àbẹ̀mẹ́lẹ̀ máyà ń kàtẹ́ túgbó kàtẹ́ ẹ̀rẹ́ ìgbà káàrùn lọ káàkì kálẹ̀ ọdún bí jẹ́ yàtọ̀ bẹ́lẹ̀ pẹ̀lú bẹ́lẹ̀ zolomatin fụ ọha.

ọwọ́ òun tàbí àbíbẹ̀tẹ́ rí nà kì dọ́dọ̀ wí tọ́dábálẹ̀ àmàdọ́dọ́ àdínì ma ń kékeré bẹ́ẹ̀ sáyẹ́ntì pòfẹ́sọ̀ ká pòfẹ́sọ̀ dọ́rjarrao dọ́rjarrao ẹni lẹ́kàkà specialist lẹ́wọ̀n ṣe marine geology marine geology máa kí máa rí geology òkọ́tẹ́ owó òkọ́tẹ́ alkọwàlù lẹ́kọ́ o àmúwó èkè adé òyìnrìnì dé ají bámẹ́lá yìí ají professor deja rao area of specialization ní wọn wọn kò gbà skúlù rẹ̀ wọn àmàdúdọ ẹ̀kẹ́ kẹrẹbọ̀ màá yá tọ́ ìnínì sí interview madai alkur'ani ngo aya katira haikire mama ya leto ngo aya turkego we qur'an kolo yodo mo nganabi muhammadu na uwe bin as a marine geologist eh marine geologist ẹnukìlógún anẹ̀yìn ajíkó ẹnukìlógún anẹ̀ ajíkó geology àmà owó kìnnìkì dọ́mà mọ́ òkúta kìnnìkì dírò àjílẹ̀ professor dẹ̀ ti doctor ìṣẹ́ ní àti degree ní abẹ́kí master professor ilẹ̀ mọ̀lọ́bà wọn dẹ̀ gbẹ́n káyà kùránì kọjọ́ dùnmọ́ níbi muhammadu kìnnìkì wa dẹ̀ ẹ̀ sọ̀rọ̀ kẹ́nẹ́kẹ́ kan olengi prof professor yama maya edu ide gba ide gba igba ngomi quran ide go ide go ide gawon he was astonished taki mdene awo muda astonished yonde awo muda with what he saw and heard. He has read the interpretation of the Quran and its verses in some specialized book. Among these verses, he discussed what Allah said in the Quran. Ontaya Mahayale quote, all the believers. The believers state, the unbelievers state is like the depth of the darkness in a vast deep ocean, overwhelmed with billow, topped by billow, topped by dark cloud, depth of darkness, and above another, uh, one above another. If a man stretched out his hand, he can he could hardly see it for anyone whom Allah giveth knowledge, there is knowledge for him. Quran chapter 24, verse 40. Then the Professor Rao confirmed that scientists now know darkness by meaning of submarine which have enabled them to dive into depth of the ocean where human beings are not able to dive unaided for more than 20 to 30 meters. Those who dive for pearls do so in shallow waters and cannot dive any deeper than this. Human being cannot survive in the deep dark part of the ocean, such as depth of 200 meters. But this verse speaks about phenomenon found in very deep ocean, hence this Eh? Hence the statement of Allah, the darkness is vast, deep sea. yí àkà ìmí, ayé alẹ́kì wá àwọn abá àwọn ohun abẹ́kì agwájí yí bá, a máa gwájí, kí ọkì ń dé ìtẹ̀kú máa yá gwájí máa yẹ ìtìgbú máa neke kí lulẹ̀ mítà olè mítà ká abáyé ìwé wọn kò jẹ́kọ̀ọ́ kí àwọn olóyè ò dára olè mítà òjijì ànkèdè kọ́lẹ̀ dọ̀ọ́ nẹ̀ lálẹ́ tí a gbọ́nà mọ́wọ́ òun nádà ẹ́ ó ní kì máa jẹ́ ní kì bá dùn góòtù bẹ́ẹ̀lẹ̀ rẹ̀ mú ìyàsọ̀ dípò kìkì mú ànkèdè kọ́lẹ̀ dọ̀ọ́ nẹ̀ tó yọ ọmọ òun nẹ̀ jẹ́ ànkèdè mọ́wọ́ òun nádà wòlẹ̀ mítà kàdọ̀ mọ̀ yẹ́ ni a wájí ní kí wájí kí a lè wí wàtọ̀ mítà ọ̀gẹ́nilẹ́ lè wí ogun gbogbo tó gbogbo àwọn tó bá nújẹ́ túbì kìdọ́gà ní ọ̀tẹ̀kú yìí bá ẹ̀ ní kí lè tó wú bá kí n gbẹ́tẹ̀rẹ̀ ṣe bá ìnìkì wọ́n lè gbogbo ọ̀gbọ̀n ọ̀nà yìí látàrí rẹ̀ ẹ̀rùn kìí yẹ́ máa ní kí dàbí ilé wọ́n mọ́lẹ́dọ̀ olùgbítẹ̀rẹ̀ dúgì ní kí tí bá bá kí dẹ́pa mi machine àmẹ́rin mọ́dún mú ní tọ́ọ̀ṣe mọ́dún gánẹ́ ẹ̀rùn tàbí dáìbà sáánẹ́ bá kẹ́ bàbí ní kí àmà ní ọkọ́rọ́ lẹ́nẹ́ káàkiri ẹni kí nìyí yẹ́wò ní ó ní ẹni kí survive kì máa ná mẹ́rin lẹ́ni gbégbé rẹ̀ fókè àtẹ́nàmí diamond bá mẹ́rin gẹ́nẹ́lẹ́ ìmáṣà mẹ́rin gẹ́nẹ́lẹ́ kí ní kí nẹ́ni ẹ̀hún dún ní kí mú nà dún hundred meters bá ìmájí àti nàmà nà ẹ̀kọ́ lọ́wọ́ ní ọlọ́ọ̀lá níbà ìnà ọdún kì í jẹ́ ẹ̀ nàlá àbọ̀ èyí gbégbé rẹ̀ nìyí tó dẹ̀hùn tó dẹ̀ tún bí kì tọ́ agbe tàbá yẹ. gìdé ìtẹ̀kú mbọ́gì agbẹ́kùrá nìkọ́ wá níbi kọ́ níbà níbi ẹ̀nà dún mà yẹ ni bi <laughs> ní àbí ehun ojú ẹ̀nà medina ok ẹnẹ̀dẹ̀ ọmọ kékeré pípùrà ní lẹ́bà ẹ̀hùn dẹ́ alhamdulillah mẹ́gbà tí èyí mẹ́tẹ́ bì mẹ́gbà ọmọ kírísẹ̀n ma bí pípùrà ní lẹ́ ohun lẹ́ ma browse ma dúdú ojú ìntánẹ̀tì rẹ̀ anákọ̀lọ̀ ọgẹ́lẹ̀ mẹ́ná dẹ̀gbẹ̀ tí a ń dúró ọgẹ́lẹ̀ ẹ̀díkó pọ́nmọ́lẹ́dẹ̀ ohun pípùrà ní lẹ́jọ́ ẹ̀díkó yẹ kúrò ní lẹ́nu rẹ̀ mẹ́lẹ́wà ọmọ brazil ma dúdú rẹ̀ ọ̀pọ̀pọ̀ ẹ̀hàn abìjẹ́ ni ọ̀pọ̀pọ̀ yẹ́ wà ní ma bí ọmọ pé kúrò ní àná alùwẹ̀lẹ̀kọ́ alùwẹ̀lẹ̀ àná ni ó yẹ́ wà ní láìlà ìlẹ̀lẹ̀ alòrèlè yóò jẹ́ yóò rí mi ìmọ̀ bí ọmọ ánẹ̀ pé kùránì ọgbẹ́kì hapun ní lagosí lagosí jíjì dá káwọ̀tí rí bí ó gìdé mi ìmọ̀ ọgbẹ̀sẹ̀ lánú gẹ̀ẹ́ màkẹ́tì bí gọjọ́ kàdílẹ̀ ẹ̀tún mi gìdé òun yẹ but ẹ̀tún bí ó is invisible o ọ̀rọ̀ síbi eléyìí ẹlẹ́gẹ̀rí is spiritual spiritual wretchedness so ọ̀làwọ̀kí máa ní ẹrẹ́jọ́ dùn wa dr roger my professor professor let lẹ́pẹ̀ gbọ́dùn wáyé professor rao na na na na na na na lè rẹ̀ ìmọ̀mọ̀ tí ti gbé wà ìmọ̀mọ̀ gbé gbọ́kọ̀ rẹ̀ tàbí àwá ti comment ojú ṣẹ́kà níbi muhammadu sallallahu alaihi wasallam ní yẹ́ ni ẹgbẹ́ comment yóò gido yẹ́ ni ẹun kàmà ní kìsàmì by aid of equipment ẹun kìsì pàánù kọ́lọ́ èyí jama ni ó payó ungamaniki nenkedu discover ijaun ki anili muhammadu kineke oluka setane 400 years ago eh kola leke tetete kí tetete lẹ wọn máa gba pé 400 years ago yẹn ni ilẹ̀ ń dùn alẹ́lẹ́ yìí kàkí ni alukura ni bá gbàgbé tó kọ́ ọ́ ọ̀nà ilẹ̀ ìwọ̀nlẹ̀ òmìtí ìwọ̀nà agbóyíkà professorka ní kó amẹ́ríkà lẹ́bẹ̀ kó bọ̀ russia professor kate murray kate murray mẹ́wọ́n gbọ́ lẹ́wọ̀n kí wọ́n ka yéè ni it is clear to me that this statement must have come to Muhammad from God. Oh Allah, because almost of all this knowledge was not discovered until many centuries later. later. This proves to me that Muhammad must have been messenger of God or messenger of Allah. Professor Kikolak Meboa Kukakideba, Professor Kate Murray. Kate Murray, Shabakwaiten, Ojion Lenko Mibo, Lugbon Kanidi Sallallahu Alaihi Wasallam Akaleh, onye ya na eke de mdu biro onye ju chagada kaka ni muhammad subo jo ko to de olu mai e ke di otakada muhammad ne ba kitetete kwe ya mi jamani na kele guru ke kwa mu maile ke chubiani jamani ubiani ngame ni ke wayedo do yeba ile mdeteji gedemi kakina ka muhammad omi so jo ni ti ọ̀rọ̀ àgbà umilege professor Pasu, Pastor, Yani I have no difficulty in my mind in in concerning that this is divine inspiration or revelation which lead him to this statement. Ohun gbẹ́lúgbà yẹn kì á kòkọ́ la lógó ìtẹ̀kú kìdẹ́ òun lẹ́yìn prọfẹsọ ìlàkọ̀lá dẹ́ prọfẹsọ pásọ̀wọ̀. yani I have no difficult, difficulty in my mind. Omi una wuyi dugu na ye domi, una gbiti dugu na ye domi concerning. Lugbo lege den ka gini hi. Eun dugi Muhammad kareba, kanibi Muhammadu kareba is a divine inspiration or divine revolution. Why yo yo divine seun damo? Divine seun. Eun ti waku bojo damo revelation nga ti wana ile ubo jomo la ye kwa karba nabi muhammad ele je to na wile professor mune ku kaladamu amele professor Tewsani, Taxoni, or Taxon, prọfẹsọ iye àwọn ọjàgbà pàlẹ́ wọ́n ti ní kẹ yéé ni abóhùnwọ̀n kà níbi sálàlá sálàmà gbà ma pẹ̀sẹ̀ntì yọ̀n kì gbogbogbò pàkó ẹgbàlá níbi àwọn ilẹ̀ ọdọ́ dèlí mẹ́gbẹ̀lẹ̀ dèlí gbòòrò deli deli dèlí dèlí mẹ́gbẹ̀lẹ̀ ẹni kà máa discover yìí àyíyàn ọdọ́ ọdọ́ deli kàtá yẹn ni i think that this is huh? i think This is the time to say there is no God to worship except Allah and Muhammad is the messenger of Allah. Professor Akalade, Kagri Akade, ye ke kede ki kwe ko ne ki won ore wogen. Ohun tí ẹ̀dà kí ló ń dúdú, ti tó mú kìdí kọ́ mọ́ ara rẹ̀ oòrùn tẹ́ ọjọ́ ọlọ́run ẹ̀ àti ẹgbẹ́dọ̀bẹ̀lẹ̀ ni ó nà ilẹ̀ ànùmọ́gbọ́n ni àtẹ́tẹ́ wà kàkọ́ ọdọ́dẹ̀lẹ̀ mẹ́wẹ́lẹ̀ yẹngo yí kẹ́ lè wúdo ẹgbẹ̀ṣù àmì màṣínù pálọ́mà mẹ́nẹ́dù discover of yà nẹ́yìn ká ọmọ làgídẹ́ ìtẹ̀ nánà tàbálẹ̀ onúgẹ́mí náà wọ́n lè ní ìyọ̀ yọ̀yọ̀ kùnà wá kọ́ ó kété ògì àmọ́ ọ̀làdì wọ́n ju ọ̀pẹ́mì ìdẹ́ ìtọ́gbà lò égi wọn lọ ọ́pá mi sáyẹ̀nsì kàmi sáyẹ̀nsì sí àwọn mí kọ́mẹ̀ntì ló yí wọn ó yí àníbìyà muhammadu èèyàn yẹn múnà kí wọ́n kẹrẹ fún mi ìtàmọ́ kada mi ẹ̀bọ̀ mú bòkì jọ ọ̀nà bòkì àrọ̀ tákàdá wọn á ní láìbírarì ṣe dé self library yẹn e mi personal personal library èèyàn e, e, yẹ̀wò yẹ̀wò kan náà

إلا كتانا كما يعتقد ما نعم ألم تر أن الله يسبح له من في السماوات والأرض والطير صافات كل قد علم صلاته وتسبيحه والله عليم بما يفعلون الله تعالى يعني ألم ترى عند يسجد أن الله يسبح له ما في السماوات والأرض الله إن إنه دقدي وجل يودون ما قلوا رفع يودون ما ودون وكيولون أنقدي وجل قمنا وقدي صفات والطير صافات فامي وكيدي وجل صافات كما تنادى يجل ومن ya mewelei kama ndugu ndio yale kama ndugu ndio anai kullu qadi alima salatuhu wa tafriha kunidu ona ya raro yo la kitabiyo ya yo yo udure duk ojomiyo na ne ne ne domo ma ke ta mona kondo ya yo du imu de ka bere bola ya ya ni amájọ́lá amálẹ́rẹ̀kọ́ ọ̀rọ̀ tàbálẹ̀ yọ́nà pèrè bọ́mọ̀ bùkátà lẹ́yìn ìjọ kàmẹ́mọ́ sí kọ̀ọ̀lá ní bọ́mọ̀ wúnú yìí tí ó kàmẹ́jọ yìí bọ́mọ̀ apá ìdílé ní àná àgbà ìrọ́jú orí pàkúrẹ́ mẹ́lẹ́lẹ́ làwọn kíkà ìwádìí àwọn lẹ́gẹ̀ẹ́ nù ọlọ́ kàmẹ́kà mẹ́mọ́ lẹ́lẹ́ ní kèyìn لا معالي دي كافرين دي ويو كواني سورة البقرة الله كواني سورة الأنقبوت الله قرموا إن سورة مدفر وليقول الذين كفروا ماذا أراد الله بهذا مثلا وهو منع <laughs> كاف أولا أولا بكافر

Kurang ada di jadi. Kurang. Kurang kalau kalau kalau lebih. Umojo ni Kurang ya kalau lainnya. Eh, Umojo ni Inna Allah la yastahi an yadriba مثل ما بعوضة فما فوقها فأما الذين كفروا فأما الذين آمنوا فيعلمون أنه فيعلمون أنه الحق من ربهم أبيك من إيمان ما مكان ويتي جتيان يتكو بوجوما gaskiya lau beji ni imani damo mbaba mama ne ni imani kami scientist ma ike discover kake mwika nibi muhammadu kai geulete oto jiu e anibi eyi o neri lenite olo mengi nede abe gbohun ní ìyẹ́lá àmà lúgbọ̀nàwò àmà ní imá ni àgáàdì mọ̀mọ́dù jànílì ọjọ́ ìdí tó aláàkí má nẹ̀rẹ́ yóò wa ma àmà ọdún ìdí òyẹ́lẹ̀ pàánẹ̀pá mẹ́wẹ́lẹ́ fọ́fàtí máa bí kátẹ̀ máa yọ yọ ọdún àwọn ọdẹ́dẹ́mẹ́lẹ́ kó lò kó nẹ́ẹ̀nẹ́dọ́ قد علم صلاته وتصبيحه أنا ننمي صلاة ريمو ọjọ́ tẹ̀ yẹnẹ̀ẹ̀nẹ̀ tẹ́ kí mọ́nà kí a ti sọ́lát kí a ṣàdọ̀ àwọn ọjọ́ wọ́tọ̀ sí àwọ́ pàyẹ̀wò tẹ̀sbí ọ̀nà kí a yọjọ́ orílẹ̀ omi dá wọ́kọmi dáwọn atẹ́kọ́ ọjẹ́lẹ̀ omi dá ìjọ́mọ̀ ìgbàgbà lògbé kàtàkì tẹ́rẹ oméjì ìjàtẹjọ anẹ́bìsílẹ̀ mọ́nà àkódàgbò yẹ́ na bóni mẹ́ta ìgbàmẹ́tẹ́gì àwọn olèrìbí oní ebí tó bí ẹwà lóbẹ̀rẹ̀ mẹ́rùnlẹ̀ kẹ́dùkù fi tòǹdè ọ̀rẹ́kù ọjọ́ ìgbòyà ọjọ́ lè ga omi tẹ́rẹ ìrìnàmí ìpàkọ́ mẹ́tọ́dàdọ̀ ẹnẹ̀múnẹ̀mẹ́lẹ́ yá máa lò bèrè kànùbè kékeré kìdàjí kìkọ́ yàtẹ̀kìdẹ́ ọjọ́ àbí ìbìgì domi ánà ọmọ ebi lẹ́kì bí ọjọ́ ọgbà pẹ̀kọ́ wọn ni ayá wà ní àbájọ rí tọ́dọ̀ fẹ́lá akádà títú yá ló padò yọ àwọn làlúwàdó rẹ̀ anẹ́bìtẹ́lẹ̀ ma nà ọjọ́ àdúgbọ́ làmẹ́ ọ̀rọ̀ ẹ̀lànà agbábẹ̀rún ẹyọ yóò dólè ọ̀nà ọmọ ayọ ọjọọ dó ọyọ mí ẹ̀nẹ́ ẹ̀nẹ́ ìṣọ́nà ìṣọ́nà mápá ìṣọ́nà

amanu burukibo kapiki komo unatira khalaqa fasawa okay khalaqa fasawa yona ke yojibe udubo fasawa ite deide ya kidupe jihade walladhi qaddara ya amaru nene nene odo nene naje oni kenene nanwa uyo kenene naje oya munu kenene nane oma kenene napa ibada kenene nachi au kenene nara rojo fahada ya ma ya enene ne hiuto na kiali kiana biriju uwe ona kiali kiana mengi ude ona kenene eki e ara rojo ara rojo ude oyu ami enene ne lugo kullu قول نينينيني قد علم صلاته وتصليحه اللي تي سورة الإسراء الله يعني وإن من شيء إلا وإن من شيء إلا يسبح بحمده ولكن لا تفقهون تسبيحهم الله يعني إنه نودو كدومون إيو يالي فاني سيدي كي أتي تسبيح أيو يو ما مغاني فو ولكن تديك أمبا لا تفقه تصريحه أمنا نرجع مانغا يوريلي شو مالله كو يوا أنا نرجع ندمني ما يعيوز أمودو ما يودو بلا وجا كدمني أودو يا يودو أماني دي وتوين أمنا ما ما يودو لي أرجع إيه كده ومي كل قد علم صلاته وتسبيحه kó nẹ́nẹ́nẹ́nẹ́ alìyàtì sàlá sínú pítà sí irú ìjẹmà wọ̀lọ́wọ̀ alìmọ́n bí má yẹ pàdún ọjọ́ àṣẹ ní máa kẹ́lẹ̀ nẹ̀nẹ̀ àdọ́màtí mo máa ń lẹ̀ sí ọkà gáre mami pangidi pangidi pangba pangba dim dim dim dim lórí sáré dídó mọ́lẹ̀ ìgbẹ̀dì ń gbẹ̀dọ̀ kí ó jà ọ̀kà kí ó gbókó rẹ̀ ó ní ẹ̀kà kẹ́ bẹ́ẹ̀ ẹ̀yọ́ ọdún yóò jọ ń gbókó rẹ̀ ẹ̀yọ́ ọdún màkà yìí èyí kì náà tọ̀kà owó ẹ̀dá ga arí mẹ́lẹ̀ rẹ̀ kanga kanga kanga kanga dèm dèm dèm dèm dèm kòǹgódé kòǹgódé kòǹgódé kòǹgódé dèm kòǹgódé dèm kòǹgódé dèm dèm dèm. Ńgbà tí hújà ikú ọjọ́ àtàkà òdó ẹ̀rọ yóò ọ̀kadà ẹjọ́ tó ní ẹ̀rọ yóò rẹ̀. Tí ó kò sí mọ́tò olúgbọ̀ mọ́tò ta yóò gbọ́ ẹkọ́ gbé ẹ̀ láró. Mẹ́bọ̀ máa jẹ́ ayọ́ yóò lórí mẹ́dùnmá ọjọ́ ọdún mẹ́ta máa máa ọjọ́ ọdún mẹ́jẹ́ náà mẹ́rin kí ọjọ́ ọdún mẹ́ta ọwẹ́lẹ̀ òun lọ́kà àwọn mẹ́rin ولله ملك السماوات والأرض ولله ملك السماوات والأرض وإلى الله المصير وإلى الله ملك السماوات والأرض ولله ملك السماوات والأرض الله ونقل جل بابا من دوغي دو يانا كبادي أبابو يانا دوغي دو جل ديانا لني وإليه المصير وإلى الله المصير أبا الله وشدفتو أن دو بابو دون تيرا sídéki mú akọ́rọ̀ jíjà bá fi ìdí papò ṣakadó ọjọ́ kọlọ́ yẹn kó àrò jíjọ gbọ́nrin Allah wa bi bi ejo ki mi dojo mesiba won ni mana ejo ki mi dojo akanya won ni mana ejo ni le ki wo won ni mana ona riziki bo ye ma halal ya baraka mu bi mo mana anyo le mi pe ojo na e oji jiro mana am bo ye ma ja do wa ojo na mana ale bi ejo wa ka jinyo wa won ni mana yo wa ka di ama tibada والسلام عليكم ورحمة الله وبركاته